a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọba àjíkí ọba àjígẹ̀ ọba tó jẹ́ kó ṣeé ṣe fún wa láti tún fi ojú kan ojú lónìí yẹn ni pé ojú tún rí ojú òun tún gbọ́ òun lórí ètò lágbo òṣèlú òye ìjẹjọ la dágbére fúnra wa lórí ètò yìí pé pẹ̀lú agbára ọlọ́run tọ́lọ́run bá fún wa ṣe a tún máa ríra a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó jẹ́ kó ṣeé ṣe fún wa. wọ́n ní pé tí oúnjẹ bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ má bùṣe èyí ló mú wa jáde lọ sí gbòòrò lórí àwọn ètò ọlọ́kan-ò-jọ̀kan tí ìjọba àpapọ̀ tó gbé kalẹ̀ nípa ọ̀rọ̀ ọ̀gbìn ìyẹn la mú wá sójú wòran yín lónìí lórí Orísun TV tó wà lórí StarTimes ẹ̀yin ará lé ẹ bá wá nǹkan fìdílé gẹ́gẹ́ bí ìṣe mi ti máa ń sọ pé ẹ̀yin bàbá ẹ̀yin màmá ẹ bá mi pe àwọn àbúrò mi kán darapọ̀ mọ́ wa lórí ètò lágbo òṣèlú nítorí pé ẹ̀kọ́ pàtàkì ló wà fún wa tá a máa ń kọ́ ní gbogbogbà tí a bá ti wá sí ojú ìwòran yín èmi adéjọkẹ́ bákàrè ni olóòtú ètò ní atọ́kùn tètò ní òní ìkejì mi wọ́n ṣe gàyà fún wa díẹ̀ títí ọjọ́ mẹ́jọ ó dá mi lójú pé wọ́n máa darapọ̀ mọ́ wa lórí ètò lágbo òṣèlú kò ní mi ò ní ṣaláì má fi ojú àwọn àlejò mi hàn ká tó ṣe kíni ká tó lọ sí àwọn ìfihàn ráńpẹ́ lórí ohun tá a fẹ́ gbéyẹ̀wò lórí ètò lónìí àwọn àlejò mi wọ́n ti wà níkàlẹ̀ ẹ àrìn jìnnà díẹ̀ ká tó mú wọn wá torí pé tá a bá fẹ́ wò ó ibo ni ilẹ̀ pọ̀ sí nípa nǹkan ọ̀gbìn àti pàápàá ibo náà ti ń ṣe nǹkan ọ̀gbìn jù la fi lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ láti lọ gbé wọn wá ẹ àwọn tàdé mú wá ẹ òdú ni wọ́n nínú iṣẹ́ tí wọ́n yàn láàyò tí wọ́n ń ṣe àti pàápàá ọ̀rọ̀ ààbò tá a sọ pẹ̀lú ohun ọ̀gbìn ó mú wa tẹ̀síwájú lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun lọ mú àwọn aṣojú àwọn tí wọ́n ń rí sí àjọ tí wọ́n ń rí sí àlàáfíà eh, láàárín àwọn aráàlú nípa ohunkóhun tí wọ́n bá ń ṣe pẹ̀lú ìjọba a lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun náà láti lọ mú wọn wá. àwọn àlejò mi ti wà níkàlẹ̀ pẹ̀lú mi nílé agodo ṣùgbọ́n kí n tó fojú àwọn àlejò mi hàn mo máa fẹ́ kí ẹ bá mi dé òkè lọ́hùn-ún náà kákọ́ lọ wo àwọn ohun tí a fẹ́ gbéyẹ̀wò lórí ohun ọ̀gbìn àti àgbẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ jẹ́ ká délé agbára tá a bá padà dé màá fi ojú àwọn àlejò mi hàn ní pẹrẹwu ẹ má bá wa kálọ.